بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من لأنهم إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم لم يصروا على ما فعلوا لم يصروا بهذا منه فلا يتمنوا من الاستغفار وقوله صلى الله عليه وآله وسلم وعبد السيئة حسنة هو وجراد بالحسنة التوبة من ذلك من تلك السيئة وقد يراد بها ما هو أعم من التوبة كما بقوله تعالى في آية ذكرناها آنفا حيث قال ربنا جل وعلا قل وأعز من قائل وأقيموا الصلاة طرف النهار وظلما من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكر للذاكرين ثم نتحدث إن شاء الله في هذه الخطبة حول العناصر الثانية من الوقفات بعد رمضان جعلني الله وإياكم من الذين استفادوا استفادة كاملة من الفلاح وأجور رمضان نقب وقفال مع وداء رمضان نسأل الله أن ينفعنا بها الوقفة الأولى ما لم تفدنا من رمضان وهنا قد وضعنا رمضان المبارك من هذه الجميل ولياليه العشرة آدم قد وزعنا شهر القرآن والتقوى شهر الصبر والجهاد شهر الرحمة والمغفرة وشهر الرزق من النار وهنا يجب أن ننبه أن هذه الأمور ليست خاصة برمضان وكل الأيام وكل الأوقات تقدم بها على رحمة الله ومغفرة وكلها أوقات يجب أن نتحقق بها التقوى وتتعلق بأخلاق القرآن فيها ولكن رمضان شهر تتضاعف بها الأجور وتزداد الحسنات وتكثر الطاعات هل نقصنا التقوى وتخرجنا في مسألة رمضان من شهادة المتقين وهل ربينا بها أنفسنا على الجهاد بأنواعه وأن جاهدنا أنفسنا وزهواتنا وانتصرنا عليها أم ضربتنا العادات وتقاليدنا السيئة هل تعيانا إلى الأمل بأسباب الرحمة والمغفرة والعز من النار وهل وهل وهل هذه أسئلة كثيرة ومواقف عديدة تتبع على قلب على قلب كل مسلم صادق يسأل نفسه ويجيبها بصدق وتراها ماذا استفدت من رمضان فعلى الكل أن يسأل نفسه كل واحد ماذا استفدت من رمضان إنه مدرسة إيمانية إنه مهضة روحية للتزود منه لبقية الأعراض ولشخص الهمم بقية العمر فمتى يبتعد ويعتبر ويستبيد ويتغير ويغير من حياته من لم يفعل ذلك في رمضان إنه بالحق مدرسة مدرسة للتغيير تغير فيه من أعمالنا وسلوكنا وعاداتنا وأخلاقنا المخالفة للشرع الله جل وعلا إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم ثم الوقفة الثانية ولا تكونوا كالذي نقد القبلة أبي الحديث وأختي المسلمة إن كنت ممن استفاد من رمضان وأخذت به الصفات المستقيم وصمته حقا وقمته صدقا واجتهدت في مجاهده نفسك فيه فاحمد الله واشكره كانوا الرباط على ذلك هذا الزمان نسأل الله أن يجعلنا ممن يثبتهم الله تعالى بعد هذا رمضان إلى أن نلقى الله ربنا سبحانه وتعالى وإياك ثم إياك من نقص من نقص الغلل بعد قبله أنا رأيت لو أن امرأة قبلت قبلت فصنعت بذلك الغزل خميصا عن ضربة فلما نظرت إليه وعجبها جعلت تقطع خيوط وتنقضها حيثا حيثا بدون سبب فما لا يقول الناس عليها ذلك هو حال من يرجع إلى المعاصي والفسق والمجون ويترك الطاعات والأعمال الصالحات بعد رمضان فبعد أن تنعم بالنعيم الطاعة ولذة المناجاة ترجع إلى الجهيم المعاصي والفجور هيهات هيهات فبئس القوم الذين لا يعرفون الله إلا في رمضان أحبتي بالله وأخواتي بالله ولنقد الأهل مظاهر كثيرة عند الناس فمنها على سبيل المثال ما النصر أولا ما نراه من تضييع الناس للقرآن مع الجماعة أول يوم وبعد امتلاء المساجد للمصلين لصلوات التراويح التي هي سنة نراها قد قل روادها في الصلاه الخمس التي هي فجر ويكفر أو يكفر ذلكها مطلقا ثانيا ما نراه من أكثر من المسلمين اليوم يرجعون إلى السماع الأغاني والأفلام والتبرج والسقوط والاختلاط بالحدائق والذهاب إلى المناهي رجالا ونساء والمعاكسات والتبخير الثالث وبذلك السفر الخارج للمعبدة فنرى الناس على أبواب وكالات السفر زرافات ووحدانا يتسبقون للشرائع تذاكر السفر إلى بلاد الكفر والانحلال والفساد والغير ذلك وما هكذا تذكر النعم وما هكذا نختم الشهر ونذكر الله على بلوغ الصيام والقيام وما هذه علامة القبول بل هذا شهود لنعمة وعدم الشكر لها وهذا من علامات عدم قبول الامل والعياذ بالله لأن الصائم الصائم حقيقة يكره يوم العيد في اتمام الصيام ومع ذلك يبكي خوفا أن لا يتقبل الله منه صيامه كما كان السلف يبكون ستة أشهر بعد رمضان يسألون الله القبول نسأل الله أن يتقبل منا حسناتنا في رمضان ومن علامات قبول العمل أن ترى العبد في حال أحسن من حاله السابق وأن ترى فيه إقبالا على الطاعة وإن تعزنا ربكم وإن تعزنا ربكم لئن شكرتم لأزيدنكم زيادة في الغير الحسنى والمعنوي فيشمل الزيادة في الإيمان والعمل الصالح ولو شكر الأرض ربه حق الشكر لرأيته يزيد من الخير والطاعة بعد رمضان ويبدو عن المعصية والشكر ترك المعاصي كما قال السلف الوصفة الصالحة واعبد ربك حتى يأتيك اليقين هكذا يجب أن يكون العبد مستمر على طاعة الله ثابت على شرعه مستقيم, مستقيم على دينه لا يروق روضات تعالى يعبد الله في الشهر دون شهر أو بمكان دون آخر أو مع قوم دون آخرين لا وألف لا بل يعلم أن رب رمضان هو رب بقية الشهر والأيام وأنه رب الأزمنة والأماكن كلها ويستقيم على شرع شرع الله حتى يلقى ربه وهو عنه راض جعلنا الله وإياكم ممن قد رضي الله عنه قال تعالى فاستقم كما أمرت ومن تاب معك وقال تعالى فاستقيموا إليه واستغفروه نسأل الله أن يغفر لنا خطايانا وقال عليه الصلاة والسلام قل آمنت بالله ثم اتقوا رواه مسلم فلئن انتهى صيام رمضان فهناك صيام النوافل كالست من الشوال والاثنين والخميس أيام الفيل وعاشوراء وعرفة وغيرها ولئن انتهى قيام رمضان فقيام الليل مشروع في كل ليلة كانوا قليلا من الليل ما يرجعون وبالأسهار هم يذكرون ولو انتهت صدقة وزكاة الفطر فهناك زكاة مفروضة وهناك أبواب للصدقة والتزرع والجهاد كثيرة وقراءة القرآن وتدبره ليست خاصة برمضان بل هي في كل وقت وهكذا والأعمال الصالحة في كل وقت وكل زمان فاجتهد به بالدعاء وإياك والكسل والبذور فإن إن أبيت العمل للنوافل ولا أجد لك أبدا أن تترك الواجبات وتضيعها والصلوات الخمس في أوقاتها ومع الجماعة وغيرها ولا أن تقع في المحرمات من قول من قول هرم أو اسلم أو تربه أو نظر إليه واصطناعه والله الله قام والصبات على الدين بكل الدين فلا تدري فلا تدري أيها الأب فلا تدري أيها الإخوة متى يلقاك من الموت لا متى اليوم نتحدث بعد رمضان رمضان الماضي صمناه مع دبايا وإياك مولانا رحمة الله عليهما ومتى أن أنت ملاك رمضان القادم اسأل نفسك تحذر أن يأتيك ملك الموت وأنت على معصية وهذه علامات الحسن الخاصمة نسأل الله العافية اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك والوقفة الرابعة مع كل ما ذكرته أنت كنت فاعله في رمضان لماذا ترك ولماذا الجمود بعد رمضان اللهم صل على انفسنا وتقبل حسناتنا ومحاولاتنا انه ولي ذلك والقادر عليه ọ̀rọ̀ ẹ̀lẹ́mọ̀ tí ń jẹ́ ẹ̀sìn ọ̀rọ̀ ìlọ ìmẹ̀ ọ̀rọ̀ ẹ̀lẹ́mọ̀ ọ̀dọ́ agogo orí ọ̀nà ọ̀nà ẹ̀mbà yà pọ̀lẹ̀ náà lè ní ẹ̀rẹ́ wọn ní àkà ẹni ìpùsílẹ̀ wọn náà rùkẹ́ ẹ̀mọ́ mú ìdìbá ọ̀rọ̀ ẹ̀mọ́ nílà sí ọmọdán iná tó lọ́nà sẹ́rí ilẹ̀ ń tó mú ìsọmọlá wọn rẹ̀ ọ̀sánná ana ìtẹ̀júmọ̀ náà náà ó dì á fún ìgbà ẹ̀rẹ́ wọ́n tó wọ́n ní ọba wà ní wàá yọ sọ́tà nínú àdìsọ ní ìmáàmù tẹ́lẹ̀ ní ìlọ rẹ̀ ìní súnà nàǹkà wọ́n tó wọ́n ní ààrẹ yìí sọ́lá tó sọ́lá rẹ̀ ọkà ní wọ́n yóò múlò ní àbá àbúrò àwọn wàyà ìdákẹ́ lára ayé tó máa á ti lè sẹ́yìn àtàkà jàmbúwà tó wá aṣọ ìlàsà wọ́n ní mẹ́nu wàrà mẹ́ni tí wò ó dúró wà á mọ́ ní mẹ́ni ló ta máa ní fún bá ló mọ̀ ìlú bá àbá ní kó fún bá yóò kọ́ náà mọ̀ ìlú ló ní ní ìyẹn ọ kuma dáni ìlú ẹ̀ náà tó ń kra wà á lè fi náà ṣe wọ́n lè fi náà ṣe láì ká ló mọ̀ sí ilé ìlú àdá ẹni tí wọ́n náà fọ́nà ló láì ká ìjọkùnlá àhàìsùn àkọ́ ẹ̀wọ̀n ló mọ̀ rí àdúrà náà ẹ̀wọ̀n náà fi kárẹ̀ yìí tọ́ níwọ̀n mi jẹ́ pé ọ̀rẹ́ ìgbàwọ́n náà níbi àgbàgbà ilé ẹgbẹ́ ìgbàfà àti ọmọ mímọ́ ní àmì ẹ̀rọ ní ẹ̀rọ ọ̀rẹ́ yìí ga yàtúntà àtọ́tọ̀ ni ọmọ ìlú tó kúmọ́ náà rẹ̀ wà fẹ́ràn áfẹ́ràn mara wá sí wọ́n lè fi ní àpẹẹrẹ tó lè fi Tẹ́wùn ìgbà àgbàgbà ya pé ya aṣọ ìgbà àti àgbéka lérí ọ̀dọ́rọ̀ iná rẹ̀ àmì ilẹ̀ ọ̀dọ̀ ọ̀dọ́ a akúrí ẹ̀yìn ẹ̀yìn ọ̀dá lérí ti ní màá mẹ́ ebi ní màá mẹ́ ńlá dá ibi yìí ta àti òmúlì ọdún kọ́ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀dọ́ àti òmúlì ọdún kọ́ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀dọ́ ọ̀nà òṣìṣẹ́ àmì ọ̀rẹ́ ọ̀dọ́ ìbúlẹ̀ ọ̀pẹ́lá ojúgbó òdìbẹ̀ lọ́kọ́ ní ẹ̀ àmì ọ̀rẹ́wọ̀n ramadan àwọn ilé jẹ́ òdìbẹ̀ lọ́kọ́ àtẹ̀rẹ̀ ìlà àmì ọ̀rẹ́wọ̀n ramadan tó wà wídìbì inú jùmí ní ramadan àmì ọ̀rẹ́wọ̀n ramadan àkàtọ̀ òkúnmẹ̀ ọ̀nà àti ìlúkọ̀ múlò tó kọ́ ọdún ramadan mú náwọ́ ọmọ ẹ̀sìn náà náà ìkra ókúra náà ọdún ramadan kuma dìbìká yẹjì dúdú lẹ́nu wábẹ̀ àbọ̀lọ̀ ikú jìbí ẹni ẹkúrẹ́ jìbí

umulikuwa mutalani otofe eila ekuri imenene yatunza wa mutalani tanya jowa ka waizame inna hasanati yuzhibna sayyi'at kizanani ukola join ko yeyi oju igoti ذلك ذكر الذاكرين ومن تفضل أي سما يلنا يكي سما وأنا كجاء سما يوم أنفرني ọmọ ìjùmọ́ ọ̀rọ̀ tààdá sanaka ìrọ̀mọ́tọ́ kútùbà aláìkùn mùsùlùyá kama kútùbà alàlẹ́dí na min kọ́ríkó la'allakum tattaku máa mawa babu omi an kìnnà mẹ́ya babu da náà kẹ́ ọdúnlọ́dún wa wannan owó ẹ̀yẹ́ ilẹ̀ àmàkúrọ̀ tó mi حينني ومتى حينني أو الرجين ومدورك وتنبع إذا أنا إليها إني إسلام إني مثل الدار أو الأذن إذا أنا إليها دعاء حق أي مثل ومرجو من كذلك أنت من الشيطان أما أعنينيها ينعي ذا أنا كنت من الجوانين عليه الصلاة والسلام ọkọ̀ èrò gbọ́rọ̀ à bí a ti rí dérí mẹ́wàá tí a yẹ káyé jù ní bí a rí inú tí ó náà àdọ́rù ní kọ́rọ̀ ìrà ẹ̀rù ní ìjọba ọ̀rọ̀ rẹ̀ ọ̀tọ́ wọn náà ń gbọ́ òye rẹ̀ dúwà rúta dúwà tí ma bá tún kò ìjọ àbúrú sẹ́mẹ̀ wà ẹ̀kà náàtù mọ́mí mọ́ alákàtù bìlẹ̀ ìmìnì ó wọ́n kò mọ́ yìí ni ó wà panama ni hàn àbúrú ọ̀rúta àti àyúkù lọ́wọ́

duwaɗe to ilaiha wa subhanahu wa ta'ala wa sari'u ila maghfiratin min rabbikum نسأل الله أن يجعلنا من الذين يسرعون في التوبة في التوبة اللهم اجعلنا من السارعين في التوبة وتب علينا يا رحمن ومنهم يسمعنا إذا إما هلقية الجنبة جنبة إلى إلى إذا ومنك تيني ندوى الجنبة ومن يوكاتا والجنبة كذا ama kuma ga ka wa hei sɛmɛ ɛrɛ wani mɛ sɛmɛ ɛrɛ wani mɛ su ɛrɛ wani ruwa ya su ɛrɛ wani kuma mɛ su kuma mɛ su kawa mɛ duwe su ɛrɛ afɔnɔ ne mu bɔ su ka hana wa ta mu na ne n'o yɛ wani ka sɛyi duwe su ba kisɛmɛ wa janna ti afɔ ka sɛmɛ waati wa aw kunya wa janna wa janna ti aljanna wa yɛ sɛnɛ wa yi ni kekere mu ni kɔrɔ ana kɔrɔ a bɛ ma a أو كانت الجنة ونرى لما الجنة أنا جنبين الجنة أو يعني هو ثم أنت أعدت للمتقين أعدت للمتقين قلوا تنزلنك على المتقين أنا من اليوم المتقون المتقون أنا أنا لناك أبا وسلام أقول كما كان أكاد يا أبا رمضان رمضان كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لماذا؟ لأنكم تتقون لتكونوا من المتقين هو عنوان وعنوان المتقون الجنة من التي يستجلنا كذلك من الأخير هو يريد إيه أقايا وما جنة أنا بي تتوكي ذا واجب واجب فاطمة إن التقوى don wani jima a zalika ta mutakuru shi ne ibrahim ne da na ana kura da tuhu na wani ana rawa da mutakuru shi ne ibrahim don wani sun yi ma don allazi na yi mutu ko na fi sarrawa náà kọ́ bóòlù kẹlẹ ní spẹ́ndì lọ́wọ́ yìí ìsọ̀rọ̀ ẹni ẹwọ́rọ̀ àpọ́nẹ́bí ní ẹ̀yìn rọ̀ ẹ̀ka ǹdọ́ àti mọ́mọ́ níbi. Quran Surah Al-Imran wọ́dọ̀rọ̀ tí wọ́n náà kè ní yẹ́rọ ti yẹ́dẹ̀ ìná kátà ẹ̀yà ìsìnkà nìkan ló wọlé àṣẹ ìfẹ́ ní wọn ló fi yẹ́ tù not to spend the other money ana problem a ìbá wọn jẹ́ ẹ̀yà náà kò live above the society the society ọ̀há dé ní the general society ka ọmọ ní mílíọ̀nù alùpùpù náà ẹ̀ka àgbẹ́bányá aná èyí lọ́wọ́ gbọ́mọ̀rí ọdún mẹ́rin ní ìdè ní jíìpù tó lè dákọ̀ yá jíìpù ọ̀rọ̀ láti 40 million dé ẹgbẹ́ náà ẹ̀ka ọmọ rẹ̀ ẹ̀mí náà bàtẹ́ ẹ̀dọ́ ọ̀dẹ́dẹ́ láàmì bá bá ayọ́ ìjọ ọdún ọjọ́ tẹ̀ lọ́sọ̀ 100,000 kàgá dákà ògbọ́ ọ̀pọ̀ àdákẹ́lẹ́ dákọ̀ oil money bbn ọ̀rẹ́ ẹ̀yàn yà ọ̀dọ̀ ọkọ̀ oil money ọlọ́pàá ní níyí wọ́n mọ́ láàkùn àdẹ́ ìkẹ̀kẹ́ ní ìyàwó èdíje náà dọ̀tí wọ́n mọ́ ní ọlọ́pàá ní nàìjíríà a ní rẹ̀ àdúmọ́ láti lọ́lọ́pàá ní ìjọba ọlọ́pàá ní kò ní ọlọ́yọ́ ń kọ ẹ̀sẹ̀ dọ̀ọ̀dá kuma ẹ̀yọ́ náà wọ́n ti wọ́n lẹ́sẹ̀ á ní bọ̀bọ̀ ọ̀ṣọ́ dọ́kùnrin fún kò mú yẹ̀ láti ọlọ́pàá ní ẹ̀fẹ́fẹ́ àbẹ́kẹ̀ẹ́ náà fún lọ́wọ́ 1 million number one ẹgbẹ́ four million lẹ́nu kẹ́lẹ̀ dídà ó ní ìlú kó múni náà fún sábà orí ìtura. àmọ́ ọ̀dọ́gbọ́n ẹni ní oṣù sí ìtòlè déédéé kẹsíwá náà èrè yìí lẹ́sí two million ọwọ́ ìfẹ́ sọ. sọ ẹ wọ́n báyìí lọ́nà àpò ha bẹ́ẹ̀ ni ọ̀ kásánwó ẹnu ka yìí ẹnà ẹ̀yẹ kẹ̀hẹ́ ní àkókò mórí ẹ̀yẹ kẹ̀hẹ́ yọ. àmàdí kò mórí ọlọ́dà alhamdulilayi òmùdí ọlọ́ àrọ́ ìka yà á yẹ kẹ̀hẹ́ yà á mọ́ mórí dɔwɔri ko ɛni tɔɔ ɛni alimutaku ɛni n'o ye tukɛ na wɔlɔ ka wa ɲɛ kɛ wa mɔ wɔri ni yiri ko da ihu mɛlɛ banyɛ mɛ dan nisɔrɔ awɔna wa dɔrɔ a tun wɔ n'a ye k'a wɛ yɔrɔ fiyɛ ìmáàna àádọ́rẹ̀rẹ̀ ìwàdíni ọmọ yìí ẹgbùrímà náà mẹ́lẹ́ ẹgbùrímà náà dárù tí dára wa ẹgbùrímà náà dárù tí dára wa ẹ̀ẹ́dọ́rẹ̀rẹ̀ tẹ́ ìsẹ́lẹ̀ yọ́nà ẹ̀ẹ́dọ́rẹ̀rẹ̀ tẹ́ ìsẹ́lẹ̀ yọ́nà ẹjọ́ rere lè lẹ́yìn tú lè lè lè rí kí ní abẹ́ àwọn tó agbọ́wọ́ àrùká ìrìnàjọ́gá ájò rere dá sí máa ẹ̀kẹ́ a na kún ẹ̀ tízùn nìka ọ̀rọ̀rọ̀ nínú insha Allah ta'ala àwọn àbá iná ní ọ̀rọ̀ ìkàtí pàtàkì ẹ̀má bí lẹ́sìn máa ká ọ̀rọ̀ ìkàtí yẹn wọn ní àwọn èèyàn màgẹ́nẹ̀ dáwọ̀ ẹ̀kọ́ yìí في عبد العزيز بن باز عن الإياس مولانا رحمهم الله ما بين إبراهيم شهد تجمي جمع كان في الصلاة يوم يوم ما يجي صلاة يوم يوم كسا شاهو نبكا تفسدنا ونوع مرة يوم كسا يمجوين لم تصلاة يوم كسا قلوا صلاة يوم كسا عن كميل دمار يعني سفنا من ذلك أبو صلاة wa nyankata ini sana a tẹ́sán náà wọ́n nyankata ṣe strong lọ́wọ́ mi tẹ̀sí ọ̀nà dà tẹ̀sí ọ̀nà dà tọ̀kọ́ náà ló ka tẹ́sán náà wọ́n kọ́ apá gbé amásánná wọ́n lè zóza dà bana wọ́n zóza ọmọ náà wọ́n sábà náà wọ́n zá mi ayé wà nọ́mọ̀ yẹn ni imú kàánù yẹn ta màtọ́wọ́ lè ní bí ahé ọmọ náà mẹ́rin òsì ìwọ̀n mọ́lá kí ló lè rè السادسة هو نجوني من دور القول المبين في أخطاء المصلين كأبامي أقول سلام من كل سنيان أبامي دور سنين سلام إذا سلام هنا دواجه كما ذلك دا أبامي يقول سلام كأبوك بيت سنين سلام هنا كل شيء كهين دور ما وصل من رجال ده يا رويا أبوك يسوى رسول الله dọ̀rọ̀ mọ́tò orin port harcourt dọ̀wọ́ mẹ́wọ̀n ìjọ ara náà àwọ́kú ẹ̀bẹ̀rẹ̀ wọ́n ka ọ̀nà ọ̀nà wọ́n wọ́n tọ́lá ìyá anyi rọ̀bá mẹ́rin mẹ́rin ìyá anyi di kú rẹ̀ ọ̀rẹ̀ dé bàgà náà wọ́n mẹ́rin sábà mọ́ dọ̀rọ̀ tó rọrùn wọ́n na jẹ́rọ̀ mú ìyàwó ẹ̀dọ́ ní problem ní problem ẹ̀dá àká mi náà ń bọ́lá náà ti sábà mú àyè fún

àdínní ẹ̀ àdìjà àbọ̀yá ẹ̀ máa rẹ̀ ìjà ẹ̀rọ ọ̀nà àdìjà àbòyá mẹ́ta mẹ́ta ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀nà òkè ẹ̀rú ẹ̀ máa nìjà tó ṣe ẹ̀wá jẹ́ bí pàtàkì ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀nà ìyẹ̀dẹ̀ méjì táwa ìwé ìtọ́mọ̀ ẹ̀ náà program wọn lọ́mì jù náà rẹ̀ yìí àbá ويعطون يتعطون سائر في ربى الزمان طارق الباب ظلمنا حامل بين عبد وجن جاهدون والله لا لا ما كان كيلو جهاد ما وين ليه تيتين ọlọ́nà ọbẹ̀ dẹ̀ na ewu tẹ́tẹ́ wọn káàkọ̀ ọlọ́nà ọbẹ̀ dẹ̀ mẹ́ni dẹ̀ mẹ́ni wọn dẹ̀ mẹ́ni ewu ẹ̀rẹ́mù jáde ìdákẹ̀rẹ́ náà wọn ẹ̀wẹ́rẹ́ lọ́dọ̀ wọn kàdọ̀ ọmọ rẹ̀ ẹ̀rẹ́mù jáde ọmọ akàwọ̀ bí rọ́ọ̀bà ọ̀rẹ́ ìpè ní ọ̀rọ̀ ní tẹ́rùbí ẹ̀tùn lòkú àgbo ẹ̀nà àkọsọ́lá subhanallah ẹ̀ ní lẹ́kì ẹ̀wọ̀ àpò ẹ̀wọ̀ máa ń jẹ́ ọ̀wọ́ àgọ̀túrà ọ̀nà àrọ̀ta àmà àrísà ọ̀wọ́ ọmọ náà ń tẹ̀lẹ̀ àwọn ẹ̀dùn tó wà ní kò àkọsọ́lá àbínú yà ẹ̀nà ọmọ náà ó ti rìmẹ́mbà ní ìmẹ̀ẹ́jẹ́ ìjẹ́ wẹ́ẹ́sọ̀rọ̀ ìlú wẹ́ẹ́sọ̀rọ̀ ìnẹ̀mọ́ ọ̀nà máa yẹ lẹ́yìn ìgbẹ̀ka ọ̀rẹ́ ló wà hẹ̀ lọ́wọ́ wa ló wà hẹ̀ lọ́wọ́ wa ló wà hẹ̀ apátọ́wọ́ wa nù aláìka wàhámà sùnù dé máa gbọ̀jì kúrẹ́ àdùkúmá wèé sódò lọ́jù kú tí oní sùn dé láyé dẹ̀ wọ́n tó ní hàn yàmà gbọ̀jì kúrẹ́ di máa jù lọ́wọ́ dé sáwọ́ dé yára àpá ní ìwé wéè ní ìdá ọ̀yìn àkẹ́rọ̀ wọ̀ ní. cdr àtìkẹ́ ànàtọ́ mọ̀ ó náà rí ó ní ìgbàgbọ́ pàhà ó dé ní ewu sala anaba mi ma le de bare ozade ebe he onu we kwetara aka me de da onu kuma ayo no iboro like omori no bota onu kubitu ayo aljumu جهود العين من قسوة القلب أنا ربنا بي na أنا ìnáwó ní ọmọdọ́ dịka a na-èyí nílò ní ewé títí dáhùn lẹ́kṣọ́ náà jẹ́ lójú ọ̀pọ̀dá ìlànà ló prọfẹ́t lẹ́kṣọ́ náà alága jẹ́wà ẹ̀ka múnáwẹ̀ amẹ́rin náà ẹ̀dá àkáǹkà ẹ̀ẹ́sìká ìmọ̀ òmùsùn náà àkáǹkà ọ̀nà àtúlẹ̀ ẹ̀dà káwọn náà yẹ kẹwà àrá ọ̀pàlà ẹ̀lẹ́ ìpínlẹ̀ fi tọ́lá ilẹ̀ tí ìdìkan náà ọ ti jìlẹ̀ òwe ahẹ́ àfẹ́kọ̀ọ́ ayé mọ́tò lóòwe tí ìjà ọ̀rẹ́ títì nínú ẹ̀mẹ́yìn ìwé yìí wọ́n yẹ bí ẹ̀gẹ́ yìí ní ẹ̀mẹ́ka sátọ̀dẹ́ program yìí sọ̀tà àdìsọ òyìnbá ẹ̀yìn ọ̀mọ̀dọ́rùn-ún dɔkta sɛ n'a ma se n'a y'a ye jumɛn n'ime na ndị de dɛmɛ wa nɔ nke nɛkɛ ne ɲuman a yɔrɔ tɛ kɛ ne jɔ ju ye bɛ kɔ n'a apịta sa o waa sɔrɔ a ye mɛ dan deli kɛ deli kɛ dan da ni kan ma boka ke ka me sanon no na ina ina ina da do ko ko wani ye wani ye o be abu sanon do so ka o wa ken sanon yen ya roban ana kon sai and here ye doing is any other band for kon sai and why have them is ya sanya isho dia so why isho dia sisa ma isho dia so partner isho àwọn ọmọ

gbàrà náà yàn jẹ́ kẹ́ẹ̀mọ̀ àwọn prógrámù ọdẹ́ wà rí àwọn ẹgbẹ́ ẹ̀lẹ́sẹ̀ ọmọ kẹrẹ ẹ̀nà ramadan ajínà hàn the very first program oníkẹ́ àdúgbò wọ́n yà wọ́ wọ́n ramadan kí ẹgbẹ́ at least in Ramadan, you have highlighted, you discovered one a lot of problems. One new problem, make it? One new problem, make it? But really, how was it? So many things, This guy, I need to know our answer. Don't move on and on. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. إن الصلاة تذهب السيئات. إن الصلاة وهكذا وهكذا صلاة فما ظلامون قوي صلاة فما نكجو يجربو صلاة من أفعل يبجوك أبكار Who frustrates that ship? So alama kenan kẹ́rì àwọn náà fẹ́ ọ̀nà àdúrà kò wà lọ́dọ́ mẹ́yẹ òmónìyàn ọdún kọ́rọ̀ rọrọ̀ ẹni ọ̀mọ́ta àwọn náà èyí dámà ní mú yàwó yà yẹ́ ìbìlọ́nà mọ̀ náà sọ́rọ̀ ká àmá tí ìmọ̀ wéwé sọ̀rọ̀ sí mú jàjú náà fèrè láyà ọ̀pọ̀ àná sáà ìrún fìdó àjẹ́ ka ọmọ ọgbọ́

أو يا أيها المزمل ما هي ونفسك فعلم وتتاه أهي قم الليلة قم الليلة نصفه أو انقص منه أو زد عليه ورتل القرآن لا جاء كلام القرآن في الصلاة وأنت ما لو مريكا هو القرآن ọkọ̀ ẹ̀tẹ́ ìlàdọ̀ sọ́là lóhun ya ní emphasize sọ́là sọ́là náà ìka ọ́nẹ́hun ní di emphasize ránì lọ́wọ́ emphasize sọ́là ìka ẹ̀wà emphasize sọ́là ìsọ́nẹ́hun di emphasize by itself do it di emphasize sọ́là ẹ̀wẹ̀ ní kọ́lù فخلق من وإيش أينهم عنها فسوف يلقون غيا نسأل الله أن يجيرنا من الغيا sẹ́wọ́n láàmà ọ̀rọ̀ ẹ̀wọ̀n tẹ̀sẹ̀ tẹ́sẹ̀ ló kọ̀ mọ́lẹ̀ ọdún kọ́ra wọ́n mú jẹ́ tẹ̀lé wọ́n òkè lẹ́mi aláwọ̀ ẹ̀nẹ́ kọ̀rọ̀ náà wọ́n náà ẹ̀ká mẹ́hùn náà wọ̀n náà ẹ̀ improve when improvement na wani ara abin ne su dole su ga o a na wọ ẹni wọn na na pẹ wọn pẹsẹ wẹẹdì lè pẹ wọn ẹni kú jíbi hu ní hànà wọn náà sọlá yóò rí kọlá àbá ẹ afro àwọn fún àyàrá àdókọ́rá ọ̀ kuma àárá àdókọ́rá àádókọ́rá là ó mọ́ ní ẹ̀káyà níbi kan náà àdókọ́rá anìbànà kò pẹ̀sẹ̀ ìràwọ̀dá àkọ́sọ́lá anìbì anaka inna fatahna laka fathan mubina liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara wa yutimma ni'matahu 'alayka wa yahdiyaka siratan mustaqima wa yansuraka Allahu nasran 'aziza ani kana man fawqa on me nyana fred dono kono mai mara ji dono ara do webi of not done on even tena be dime dono ba me na ko mo ko na je ba pan ah ande na ko te la ho da ko da da da woni da sura shaka di aisha ka eh ande bi ba yan wa ude sebe duk kuma na yi mabu wahala nan aka e, wara wannan jana sai kusan gudu daga ilimin da waboka abin da akuna abin shakura àtúnbí inú orí omóyàn náà kó kó omóyàn náà wọ́n ẹ̀bùn kó omóyàn àwọn kọmọdé lẹ́ni inú ẹ̀ẹ́sùn máa ayé ìjẹ́ ẹgbẹ́ náà ìka láti ẹ̀ lọ́nà náà ìka ẹ̀wùjẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀wùjẹ́ ìwọ̀n àná ẹ̀lẹ́ ìwọ̀n ẹ̀lẹ́sù ẹ̀lẹ́ ìwọ̀n náà ọ̀nà tó àgọ́mẹ̀ yà wọ́n yà náà ìlànà wọ́n yà kọ́ ọ̀họ́ àhẹ̀rẹ̀ wọ́n mú ẹni sábà fà ẹ̀yà ọmọ lọ́dún ká ẹ̀rọ ayáwẹ̀ lọ́kà ọmọ àbúrò ayé tẹ̀sí yóò wà lọ́kà amma farko ma ndo mu ni ba ku rasa dan ka inna lillahi wa inna ilaihi raji'un akuje e wa re nauka wa ji ndo ndo mu ni rebe ne ki ndo mu ni ba na wa ji ku tin ce za ko ko ko ne ki na e ya ya wa awa ya wa ba ne mama ala u kwen ko ba duwa ku ko lele na ṣẹ́kẹ́ wa ẹ̀rọ òdúdú sí ní ẹ̀yẹ ìlú iná ọ̀dọ́ iná mẹ́rin nà ẹ̀rọ oríṣi nà ní ìlú ojú àkókò ẹ̀yẹ àwọn akókò àwọn ọ̀nà wẹ ẹ̀fẹ́ dọ̀ lọ́mọmọ ìgbàdo wẹ́ kún mú ní àwọ̀ àníkà ní wọn àgbẹ̀ ẹgbẹ́ ìhà fún náà kú lọ́la kúmá ẹgbẹ́ ẹ̀yẹ ìjọba ni wọ́n mẹ́ lọ́mọ ìgbà wáyé ìsinmi lẹ́yìn sọ́dọ̀ was that period. Ilẹ̀ ìjọba wọ́n mẹ́ kọ́lé, wọ́n mẹ́ ilẹ̀ ẹ̀mẹ́ ìjọba ẹ̀zẹ́yìn ẹ̀zẹ́yìn lọ. Okay, inna sanúti àbẹ́jà kọ́wọ́lá sẹ́fìlà. Inna sanúti àbẹ́jà قولا سديدا لأن الله إله إلا الله قول سديد لأن الله إله إلا الله يدمر ماذا يدمر ما خالفه Òun mọ́ ọ̀dọ́ ọlọ́pẹ̀lẹ́ àwọn àṣòwò eré àmà ẹ̀kọ́ ọ̀rọ̀ta, eré àmà ẹ̀kọ́ ara àṣàwà láàrẹ̀ òní gbọ́wà lọ́rọ̀ ìlú orí òkè ọ̀rọ̀. Ọ̀nà òkèrè ìṣòkè náà wọ́n hẹ́kẹ̀ ìlú mọ́ ṣùgbọ́n náà wọ́n tààlà. Ẹni tó náà láti lè kẹ́sẹ̀ ìlú mọ́ ṣùgbọ́n náà wọ́n tààlà. Ẹni tó náà kanáwọ́ mẹ́rẹ̀ ìlú mọ́ ṣùgbọ́n náà wọ́n tààlà. Ẹni tó náà hìn náà náà mi jọba ìlú mọ́ ṣùgbọ́n náà wọ́n tààlà. Ìwọ́n ẹ̀yìn àkídà àkídò bí ọ̀yìn oyin ìdíká ojú yẹn lẹ́sọ̀rọ̀ lẹ́rì ìbàdàn tí wọ́n ní ti yẹn wà wọ́n náà ẹ̀wọ̀n tí yẹn wọ́n ti yẹn lórí yẹn máa kọ́kọ́ wọ́n náà tí wọ́n ti yẹn wọ́n á yà àdọ́ta káká wọ́n á zá hadith tó yìí وهذا قول كفر وهذا بدعة and wọ́n na kàrẹ́ náà náà àjọrò wẹ́ mú àbárò wọn bí díẹ̀ ẹ́dọ̀kà kàrẹ́ ní kí náà mi bí díà àbárò wọn mi kúfò àrùwọ́mà kan ana mi kúfò ẹ́dọ̀kà kàrẹ́ ní kí náà mi kúfò lọ́pọ̀ ága ẹnyàbá àrò wọn àti tẹ́lẹ̀mẹ̀kọ̀lọ̀ká lọ́mọ́rí tèúzà نصفه أو ينقص منه قليلا أما هناك التراويح دتا أنا أنا أقول لك أنا هبت الله يرحمه أين kírù kọ́ wà náà sínà fún mẹ́ ọmọ ló ti wọ́n tàbí ìrẹ́lẹ̀ iná rẹ̀ a ní tó wà súnmọ̀ náà gọ́rẹ̀ àná dámàrí dẹ̀rẹ̀ tẹ́wọ́kùn wọn ní wọn nílá ilá ayélujá alẹ́sìn yóò fi kó na fi sọ̀rọ̀ mɔmɛnɛ ŋmɛnyɛ mɛnɛ mɛtolo mɔdi agɔwɔ bɔn bɛ nɛ ɛɛ kawa ni. to fi ko min hayiri tafi du ko in na lɔ ko wa hayiri wa eh, a sɔn ma a jira ɛnɛ kɛ o bisana ni tolo mɔdi ɔnɛ ni ni todo mɔdi da kɔnɔ ko ko ba ni mɛnɛ hɔn ni dɛ tɔtɔrɔ tunu mɔnɛ kɛ dɛn yi tunu mɔnɛ mɔnɔ tiɲɛ alukure ka sahabi ni ɛn bɛ bi ni ba ɲɛ nɔ sahabi tɔ mɔdi rɛ duwanu lahi alɛ ni mɛ maa

ẹwà bẹ́kàrá mọ̀má ti àwòrán mẹ́ ó máa عقبة بن نافع أقوى كما نقول عقبة بن نافع رضي الله عنه وأرضاه أوجوك إبلاء العدو إن إبلاء enemy Islam this girl kanyi olùgbọ́nyà náà ká ẹsẹ̀ náà náà ọ̀dọ̀mí ojú tó ayẹ àfẹ́sùpá náà kẹ́ ẹ̀lá ọwọ́ yà náà hàn ẹni náà lùgbọ́ náà lẹ́jẹ̀ lẹ́ka ẹ̀yà wọn fún pẹ́lẹ́ yìí náà lẹ́nẹ́ òtó mọ́rí yìí àná àdéhùn àdóní kẹfà lẹ́jọ níní lẹ́jọ onídọ́rù onídùrù gbọ́nà ní àmàdùgbà yà túnmọ̀ tí jẹun nìka pẹ́wọ́n ọmọ lóde wí àpàrà lónìí wọ́n pẹ́ wọn lóde ní dé wà fáwọn lẹ́bà àpò ìgbóná àdé ìpàdà lónìí tẹ́sùpa ọ̀dọ́kẹ́wù lómi kó yá dọ́ọ̀lá náà dóòlé ìlú màmá jẹ̀wọ̀n náà ọ̀dọ̀wìn dọ́ọ̀lá kó jẹ́ dọ́ọ̀lá tọ̀dọ́ bá títà sábà ó lọ́nà ẹ̀yà lẹ́pàdà lónìí wani ọwọ́ mẹ́ ẹ̀jẹ̀ tó tó kẹwọ́ ọwọ́ sàábí ààyẹ́ náà kẹwọ́ sàábí anáìka ẹ̀ní ihu ni ẹ̀nà ilé ihu náà anakọ́kọ́rọ́ mẹ́ wọ́n náà tó ópẹ́ ẹwọ̀ náà rọ́kọ́ wà mí hajj ópẹ́ ẹwọ̀ náà rọ́kọ́ wà hítàlá ópẹ́ ẹwọ̀ náà rọ́kọ́ wà kòkòrò ọ̀nà dálẹ̀

mẹ́rin wọn ká ẹ̀kọ́ ẹ̀wọ̀n ní kùránì ọ̀rọ̀ náà bá tẹ̀lé sí láàmùfà láti lè náà ẹ̀wọ̀n náà kẹ̀kẹ́ àtọ̀ mọ́ ìjẹ́ ẹ̀ yẹ́ ìwà èrè èlò ní ìwà èrè yẹ́ fún mẹ́ta. Gbọ́dọ̀ wẹ́ àpẹ́ àtàwé alákọ̀ọ́ àtàwé. Lẹ́kọ́ kùránì nínú wọn náà wà láwọn ètò kùránì yẹn bẹ́ẹ̀ wẹ́mẹ̀kọ̀ bẹ́ẹ̀ zẹ̀wé fún ya normal amọ̀gá owó ẹ̀jẹ̀ ọ̀nà àmọ́ wà ní sàáfẹ́ ẹ̀rùn ìgbẹ́ ìtọ́sẹ́mẹ̀ àtàmúrúnà náà àtàmúrúnà náà wàtàmdọ́nà wà á ń tẹ̀mdọ́ lónà kìdá àfọlàdá nínú àtàmúrúnà náà tẹ̀mdọ́ wà gáàrà kọmọ ìlà olùkí ọ̀rọ̀ mọ́mẹ́ وتنصرون أنفسكم ومن يعلمون وأنتم تتلون الكتاب وهذا عليه وذراك عنه أفلا تعقلون وممكن يسوع ما هو عنكم بمعنى يسوع ما ممكن من أوجه إليه أبو مسلم هنا كونا إنتم أقول بابا من أقام أقول ماي من أقول يا بشر أنا múra ọ̀yà ní ayá náà ìgbìyà sí àkàrẹ̀ ẹ̀yọ àyànà ọ̀sẹ̀ ọ̀dáka àkàrẹ̀ ọwọ́ ìtòjúkù mẹ́ẹ̀nà bọ́ọ̀sà tọ́kù nìkọ̀rọ̀. Sọ́kà ń kà ń dáàwá. Dáàwá ìwọ̀n náà ní ọmọ nǹkan ní òkúta. Tàbí kìí àti ní ìlànà ní dáàwá ẹ̀ ọ́ndẹ́ dáàwá. Ọ̀là ẹ̀ ó mẹ̀ka òkú ẹ̀wọ́ tó kí n ṣe ìpàdé ọ̀rẹ́kín ọ̀dọ̀mọ̀tíwòrì nígbà sáàlá àmì gáyì yẹn lọ lágbàáyé lẹ́yìn wà á bùkà gómìnà lẹ́yìn àná yálà bóyá ní ọkọ̀ ọlọ́ta àti ìwà ilẹ̀ ilé ìgbé ẹ̀yẹ̀ wẹ́ẹ̀ wẹ́ẹ̀ arága ìyẹn mú ìlànà wa kó wáyé owó ìrànlọ́ máa ń bá ìdíọ̀ wọ́n lọ́rọ̀ àti ìwọ̀n ní ìṣẹ́gun wọn àrùkámi islam àtòwúrẹ̀ ìwòrò ọ̀tẹ̀mùwòrùwà láwọn àtòwúrẹ̀ ìwòrò ìtòní àìkíkò yánáwọ̀ sálọ̀ta lápàtàlà ẹ̀yìn ọmọ ọ̀tọ̀ ẹ̀rì àpẹẹrẹ ń jẹmọ́ tẹ̀lé kàtìrì sọ́wọ́ wẹ́gbẹ̀ ní àpẹẹrẹ àmọ́ mẹ́jẹ́ ìjọba àpọ̀tọ̀lá ẹ̀dàkẹ́dọ̀ jẹ́

اللهم اهدنا الى سواء الكبير اللهم اهدنا صراطك المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم إنا نسألك إيمانا لا يسأل ويقينا لا يتزعزع وقوة علم تدوم اللهم اجعل مجتمعنا هذا اجتماعا كاملا بالبركة يا رب العالمين اللهم تقبل منا حسناتنا وهم عنا اوباتنا ولا تعجب فيك رجاءنا واغفر لباقيات الصالحات اعمالنا اللهم اجعلنا عند النعماء من الشاكرين وعند الضراء من الصابرين والى اعلى جناتك السابقين يا ارحم الراحمين اللهم إنا نسألك أن تسألنا قسما ممن يصدقه الله تعالى باستقامة على الأعمال الصالحات بعد رمضان يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اجعلنا من التائبين اللهم اجعلنا من التائبين ومن التوابين اللهم اجعلنا من التائبين ومن التوابين يا أرحم الراحمين اللهم اغفر للمسلمين والمسلمات اللهم اغفر لنا ولجميع المسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك أنت السميع القريب المجيب الدعوة يا رب العالمين يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان انصرهم في شيشان انصرهم في غفران انصرهم في بلاد العراق انصرهم في كل مكان اللهم عليك باليهود اللهم عليك باليهود اللهم عليك باليهود ذلك في اليهود والنصارى ثم ولد ماذا أن يتفارن عن هذا ويذكر الدعوات هذا نعمل Secondly, secondly, in Christian Association of Nigeria, can he complete this chapter? Secondly, complete this chapter. The káà ní kogi ṣe dẹ́tọ̀ nka ọ̀nàkọ́sọ̀ ọ̀há lọ́nàkọ́sà ní ọ̀rẹ́ àbọ̀sí one block ago nínú kọjá lọ́kọ̀tọ̀ ìjọ nàkọ́sọ̀ kúrò àdúrà ní lọ́nà kọ̀mpútà ní bẹ́ẹ̀rù ọ̀nàdí islam dam islam the next one today ẹ̀gí ọ̀yọ̀wọ̀ dr report the national president kan dr dọ́wọ́n aka nyọ̀rọ̀ ẹ̀ka ilé kó ẹ̀gbọ̀gbọ̀ àwọn ọ̀chá sọ́mùká ẹ̀yìn ẹ̀rọ wọ́n ti mẹ́kọ̀ọ́ ọ̀kà ní sọ́nà sọ́dì sọ́dì islam ẹ́ kò àgàbẹ́ àwọn ẹ́ kùrọ̀ nọ́nà sọ́dì kùrọ̀ nọ́nà tó àti sọ́dà ní How many opportunities you create for yourself to learn this Quran? àbí ètò ẹ̀yìn àfáàrá oríhùnmílẹ̀ islam múra wọ́n ṣàká ìwọ̀ islam àgbàna islam ojúmọ̀ àgbàna amẹ́ríkà ẹ̀kọ́ àgbàna ẹ̀yìn ìdánimọ̀ ọlọ́pọ̀ ẹ̀sẹ̀ lọ́pọ̀ náà rúkọ̀ọ́ nìra ní september 11 ní ìdíbí rẹ̀ dábẹ́hẹ̀ ló ìjọ́nà àdọ́dọ́gọ́fẹ́ ọ̀nà ọ̀dọ́ àgbókà bẹ́hẹ̀ ló ọ̀nà ọ̀pọ̀ rẹ̀ àmọ́sùn bàbá àjẹ́ ẹni mú lọ́nà ìpín àyọ̀jẹ́ mú lẹ́ra lóòrí mú jíjọ wọn ni àmọ̀ nẹ́dẹ̀ kọ̀rọ̀ nàìjíríà ọmọtọmọ náà rẹ̀ ládá ìkìrí ọlọ́wọ́ bá mà rẹ̀ ìwọ náà bí tó bú jẹ́ nìkẹ́lẹ́ àní rẹ̀ àmọ́ mo ní kò mẹ́ lóòrí ẹ̀rọ àní rẹ̀ rẹ̀ àbẹ̀lẹ̀ mẹ́rin kan náà ìkìrí ọlọ́ amẹ́ríkà á ní yẹ́n náà ẹ̀ka ẹ̀ka náà yẹ́n náà ẹ̀ka dọ̀ ẹ̀yẹ́ ńdọ́ ẹ̀ ọ̀pá àmàdá àtẹ́rẹ́dá covid dín gbọ́ ọ̀pọ̀ kọ̀rọ̀ àná rèé náà bá àmà àmà dáhùn ìdí náà náà bẹ̀rẹ̀ ìyẹn ti náà náà ọ̀ka ìyá ẹ̀kọ́ fún àmà àmà ìdè níwù ká àyè lọ́mà ní mọ́tà ní ìjọ àwọn oṣù lẹ́yìn ìjọ kọ̀rọ̀ àná ìjà náà yìí mọ́tà Kọ̀ọ̀án àìṣẹ́ wọn ni ìròyìn. Wíńtì ọdọ́ ìkọ̀ọ̀án. Quran wọn dọ̀ ọ̀rọ̀ nílà rẹ̀. Ẹni níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ ìrírí ìdánimọ̀ fíìmù ọ̀dẹ́mọ̀dẹ́ máa wọ̀ náà nípa lọ́wọ́ wá hẹ́rẹ́ ìgbòrò ọ̀dọ́kọ́ àwọn ìjàìlú lọ́wọ́ wá hẹ́rẹ́ ìgbòrò bọ̀wọ̀ rẹ̀ káàkiri mẹ́sìkọ́ ẹni àdínàbílá ìbú masúrù dọ́wọ́wé lọ́wọ́ bá wá hẹ́rẹ́ ìgbòrò kẹ́nẹ̀ àdínà ìdúrà ìgbòrò kẹ́nẹ̀ ahọ́yọ̀ rẹ̀ ní ààrẹ هنا وهي أهل القرآن اللهم اجعلنا من أهل القرآن الذين هم أهلك وخاصتك يا أرحم الراحمين اللهم اجعلنا ممن ينادى غدا في الآخرة اقرأ ورتب ورتب كما كنت ترتب في الدنيا برحمتك يا ارحم الراحمين الهنا يا ربنا ومولانا امرتنا بدعائك واعطنا اجابتك ونحن قد دعوناك كما امرتنا فاستجب لنا كما وعدتنا يا رب العباد يا ذا الجلال والاكرام يا رب العالمين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 وعن التابع التابعين ورضي عنا نحن معهم بمنك وعفوك وكرمك وجودك ورحمتك يا ارحم الراحمين اللهم تقبل منا انك انت السميع العليم واتق علينا يا مولانا انك انت التواب الرحيم واقم الصلاه Thank you. من تمام الصلاة لا تختلفوا فتختلف قلوبكم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله هيا على الصلاة هيا على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا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 صلاتهم خاشعون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللقو معرضون والذين هم للزكاة فاعلون والذين لفروجهم يحافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم وإنهم خير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم الأعدون الله Amém, ah, ويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله سمع الله لمن الله أكبر الله أكبر الله أكبر